Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò Yoruba, eja Yorùbá ẹja jọ pè fún ṣọ̀kan. Yorùbá ẹja jọ pèpè fún ṣọ̀kan. Èmi kọ́ mo sọ o, èmi kọ́ mo kọ́ lórin. Alhaji Sefiu Adékúnlé Àlàó Cardoso ẹni tá a kira. mọ̀ sí pé ó gbó kírakíra, ó ń kọrin tuntun fún gbogbo àwọn ọmọ tá a jẹ́ ọmọ yorùbá ká jákèjádò àgbáńlá ayé ó ń pe ẹ̀jẹ̀ àpèpè fún ṣọ̀kan tá a bá rí i nítorí pé ń ṣe lóṣù rẹ́rẹ́ bí aró lásìkò yìí bákan náà ó tún tún ṣe rẹ̀rẹ̀ bí ó sùn lásìkò tí a wà yìí bí ọ̀pọ̀lọpọ̀ yorùbá bí a ṣe ń pèpè wípé yorùbá nation yorùbá nation bákan náà ní àwọn tí wọ́n jẹ́ ọmọ yorùbá nínú ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè nàìjíríà làwọn náà ti ń mókè lọ́tún lọ́sì ọ̀rọ̀ yìí ó wá gba ẹ̀rù léè tó jẹ́ ṣe pé ó yẹ káwọn ibi tá a bá yí àsí lórí ọ̀rọ̀ yìí kí ó má bàa já onítàn mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí ó ń bẹ nínú orin Adékúnlé Kàdóso ẹni tí a ti mọ̀ sí Sefiu Àlàó ogbó kìrákìrá ẹgbọ́n orin yìí ká kíyèsí ká wo ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká sì gbọ́ ohun sọ gangan kó lè yé wa. yorùbá ẹ jẹ́ ká pè fún ṣọ̀kan. ìṣọ̀kan ìṣọ̀kan. yorùbá ẹ jẹ́ ká pè fún ṣọ̀kan. ìṣọ̀kan ìṣọ̀kan. kémi ó pè fún ṣọ̀kan. kíwọ ó pè fún ṣọ̀kan. kájọ kárùkù ti ra wa kílẹ̀ yorùbá ó lè rojú. ọ̀rọ̀ òṣèlú ti délẹ̀ ní sẹ́yìn kí gbogbo wa fira wa ṣọ̀kan ẹ jẹ́ ká sùn ká gbogbo àwọn ọmọ Yorùbá wa àwọn ọmọ wa tó ń bẹ lẹ́yìn odi àtàwọn tí wọ́n ti gbọ́njú àtọmọdé àtàgbà kí gbogbo wa fi inú kónú torí Yorùbá náà fà á sílẹ̀ yìí o ẹ jẹ́ ká gbárùkù tì torí lágbájá ti ṣẹ̀mí rí ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ yan ọ̀rá fíà òye ṣe ní bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ kéde ẹ̀kẹ́ sídìí sídìí ká dúró títí Tinubu akọ bí olódòdó. Odo òdẹ kì í odo odò òdẹ kì í tí odò bá tó jáde o ẹgbẹ́ kìíní yìí wá àwa ló o Yorùbá ló o Tinubu ní fámú Ifá Èkó ti fa Nàìjà o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ olólọ́lá Oòduà àtẹ̀wọ̀n rán mo fọ́dún abẹ́lẹ́dùmarè o mo fọ̀rọ̀ míyàn ọbẹ̀ lọ́hùn ọba àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ni mo ṣe ní